hijira nabi sallallahu alaihi wa alihi wa sallam to the 1441 abẹ́lọ́run nínú àánú ẹ̀ ibẹ̀ láyé wa di àkókò yìí ọlọ́run má jẹ́ kó jẹ́ okùnfà aburú fún ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa a pé a àmójúbà ètò yín ètò wa ètò àlẹ̀húdà eléyìí tó tún ti ń gun orí afẹ́fẹ́ ní àkókò tí a wà nínú ẹ̀ síwájú ọ̀rọ̀ a kí gbogbo àwọn olùkúnlọ́wọ́ fún ètò náà láti ọdún tí ètò náà ti bẹ̀rẹ̀ torí pé ètò yìí ní ń lọ níwájú tí àwọn tó kù sí ń tẹ̀lé lẹ́yìn láti ọdún tí ètò náà ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kó sú yín lórí ìnáwó àkíyèsí ìbéèrè ìmọ̀ràn àbẹ́lọ́ nínú àánú ẹ̀ tọ́lọ́wọ́ ọlọ́run ọjọ́ yín gbogbo àtókù tẹ́ lórí ilẹ̀ o a sì tún kí àwọn ẹrú ọlọ́run táwọn náà tó sẹ̀ ń darapọ̀ ọmọ wa wọ́n jíṣẹ́ arábìnrin wa kan fún wa ní ọjọ́ ìjẹjọ́ ó tiẹ̀ jẹ́ pé qadarullah wa ma sha'a fa'ala ó tiẹ̀ jẹ́ pé àlébùn ara wa lórí afẹ́fẹ́ ní ọjọ́ ìjẹjọ́ àdúpẹ́ fún yín o wọ́n jíṣẹ́ yín pẹ̀lú àpò méjì àbọ̀ owó ọlọ́wọ́n bá nìsan yín ní ẹ̀san olóore bákan náà wọ́n jíṣẹ́ àwọn aláàjì wa kan náà ní òwúrọ̀ ti èmi tí ẹ̀yin náà tún ránṣẹ́ sí wa pẹ̀lú 30,000 naira abẹ́lọ́run nínú àánú ẹ̀ ọláhì àti alákò méjì àbọ̀ kódà àti alákò kan kódà àti ẹni tóun náà kọ́ọ̀lù fún mo sùn wó pé báyìí lọ́rọ̀ yìí rí o gbogbo yín pátápátá ọlọ́mọ jẹ wá ìtẹ̀yìn tí wájú ọlọ́run ọlọ́run jẹ ẹba níbi tó lérè torípa àwọn èèyàn náà ni wọ́n ń náwó síbi tí èsì ohun tọ́lọ́run wí tí èsì ìṣeun tí ànábì wí àwọn èèyàn náà ni wọ́n kún náwó eléyìí àwa bẹ̀ lọ́run ọlọ́run mọ́jẹ tẹ̀yìn ọ̀rá rèé gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ wa tí a ń bá lọ ní ọjọ́ ìjẹ́ẹ̀dógún eléyìí tá a pè ní alẹ́ṣẹ̀dọ́ọ̀nẹ àwọn ìṣàdọ́ọ̀nẹ nígbà tí a ti ń sàlàyé lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní sísẹ̀ǹtẹ̀lé ìyàwó ní láì tààlà ibi tí a tún ti gbà wọlé lẹ́nìí òun náà ni pé kí làwọn tí máa ń ṣe okùnfà àti pé ta ló yẹ kó gba ọmọ tọ́ àti èròǹgbà tó yẹ kí tọkọtaya ó ní nígbà tí ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ ta ti ń bábọ̀ láti ọjọ́ ìjẹ́rúgún gẹ́gẹ́ bá símọ́ sọ pé nígbà tí ọ̀rọ̀ bá nípìlẹ̀ ẹ̀kọ́ níbi tí ó forí sọ àbílọ́hùn nínú àánú rẹ̀ lọ́mọsáláìsà foríjì fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́hùn odó tẹ nìkọ̀ọ̀kan wa bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìgúnlé kíkí tí àwọn ìmáàmù wa tí wọ́n ti kí gbogbo olùkún ètò lọ́wọ́ ní tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ tí òfin ní takú sọ́nà àbí Allah subhanahu wa ta'ala kọ́ba àsìnlẹ̀sìn dáadáa pẹ̀lú gbólóhùn pé jazakumullahu khairan ọlọ́kọ́ba àsìnlẹ̀sìn dáadáa láyàtọ̀ kìyàmù ní ìtẹ̀síwájú lórí agbọ́nrin àkórí ìbánisọ̀rọ̀ tá a pè ní alhidona ó tún lè wá ní alhadona ọlọ́lọ́nà méjèèjì ọlọ́ba àtàwọn àfa wa náà tó ń tún pè wá sákèésí náà lẹ́sìn dáadáa àjọ ọmọ kọ́ ẹ̀kọ́ lára ara wa ǹjẹ́ sáà fún lọ́kọ́. látàrí báyìí a ti mẹ́nubà fún wa ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ní í ṣe pẹ̀lú rẹ̀ bákan náà a ti mẹ́nubà èyí àwọn ṣùrùtù àmà àwọn mọ́jẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ọkùnrin lọ́jọ́ obìnrin lọ́jọ́ tó gbọdọ̀ bẹ lára ẹni tí òun tẹ́kùn ní ọ̀ṣàkóso gbígba ọmọ sọ́dọ̀ àwọn afẹ́ kó sínú àwọn ṣùrútù tọ́jọ́ tọ́wà xaṣọ bilhawadi minan rijal bilhawadi minan nisa àti àwọn ṣùrútù tọ́jọ́ pé ọwà xaṣọ bilhawadi minan àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn rijal ṣùgbọ́n síwájú eléyìí abùkátà sí pé àsorútọ̀ khasọ̀ bilhadinin nínú rijal na òun ni yóò jẹ ẹlẹ́ẹ̀kejì tàlákọ́ ni bilhawadin nínú nìsa náà síwájú ká tó kó sínú ọ̀rọ̀ eléyìí bí àfàwà ṣe bèè lọ wà pé kí ni ohun tí máa ń fa okùnfà tálẹ̀ ẹ̀kọ́ gba ọmọ sọ́tọ̀ torí pé ohun tó yé wa ni pé tí lọ́kọláya bá ń bẹ tí ẹ̀jọ̀ ń gbé bàbá àtìyá ẹnì kì í pé èmi lọ́mọ́ wọn gbọ́dọ̀ mi wọn náà mọ̀ gbọ́dọ̀ nígbà tá a jọ ń bẹ lábẹ́ òrùlé kan náà ṣùgbọ́n tí wọ́n bí eléyìí wá òun náà nígbà tí òǹpin bá ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya èyí tá à ń pè ní atọ́lẹ́àk ìkọ́ra ẹni àbí ikú dé ọkọ lọ ọwọ́ akú ìyàwó nìkan ìyàwó sì jẹ́ ní tí ó tún lọ lọ́kọ níbòmíì àwọn ilé ìlọ́gba júmọ̀jú náà ti máa bí tani ọgbọ̀mọ sọ́dọ̀ tọ́ba jẹ́ wá gbàgbọ́ iye irú àwọn nǹkan wọ̀nyí báwo ẹni tí ọgbọ̀mọ sọ́dọ̀ nu wa àtàwọn tí ọmọ sàmójútó rẹ̀ àní jẹ́ pé àmọ́ ní gbọ́nmi sí omi òtó láàrin wa torí pé ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀gbàgbọ́ yóò tó ń pè ní atọ́lák ìkọ́ra ẹni torí pé ìkọ́ra ẹni yìí àmọ́ sọ fún wa pé kọ̀sẹ́ni tí ń tọrọ rẹ̀ gbogbo wa èmi ní àti wọn náà ọlọ́run àwa àtàwọn aya wa ọlọ́run já lóra wa gbó láyé ọ̀dọ̀ lè jáàmà ká tún jọ kó pọ̀ nígbà tá a tún jọ dọ̀dọ̀ tá a tọmọ gbádùn ara wa. ṣùgbọ́n oògùn ni nígbà tí gbàgbé pọ̀ bá fẹ́ rọgbọmọ́ kódà kọ̀lálàáfíà pàǹdẹ́bì sọ pé àbọ̀ọ́dún alẹ́ ìndàlẹ́ sallallahu alaihi wọ́n ti bá nẹ́bì sọ bẹ́ẹ̀ ni wọ́n fi ń sọ bẹ́ẹ̀ nígbà wọn ti kọ́kọ́ nẹ́bì ọ̀ sọ bẹ́ẹ̀ wọn ò ní sọ bẹ́ẹ̀ mọ́ àyìn sallallahu alaihi wasallam sọ ọ̀rọ̀ yẹn kọ̀ lálàáfíà torí pé nǹkan tó bá jẹ́ halali Allah subhanahu wa ta'ala ò ní mọ̀ bínú sí àfi téèyàn bá lo nǹkan halali yẹn lọ́nà tí ò tọ́ láti lò ó wẹ́wẹ́ jẹ́ pé ohun tá mọ̀ jẹ yẹ ká jẹ tó fún wa tá a bá jẹ lọ́nà òdì yoo mú yẹn Allah subhanahu wa ta'ala báyìí lápẹẹrẹ tó súnmọ́ kéèyàn jẹ bread tẹkùn tó dáa ni ṣùgbọ́n tí yẹn bá lọ jí gbé ńkọ́ ti dèwọ̀ ó ti ti a fi ní tí òfin ní kó bára wa wa yóò wá ala bá ìrírí Allah subhanahu wa ta'ala wa pé àtọ̀lẹ́ àpò kí ni ń jẹ́ hallu òun solution sáwọn problem ti, ẹnu ẹgbẹ́ ọ̀tún ọ̀ká akamamin ali wa akamamin ali ẹbí ọkọ ẹbí ìyàwó wọn ò rí sọmọ àfa ò rí sọmọ àbí wọn ò tiẹ̀ kó lọ ọ̀dọ̀ wọn kàkó kàn ti rí i pé kọ̀ọ̀rọ̀ gbọ́ gẹ́gbẹ́ jẹ́ pé alikolo òun náà tún bẹ bọ́kùn lọ́rùn mi tóun náà tún mọ́ tàṣà bábà pé kí ó bí tani ọgbà ọmọsọ́dọ̀ náà ọkọ àti àtìyàwó ṣùgbọ́n láwùjọ wa lénìí gbogbo ilé tí ń dàrú ọlọ́run bá wa tó èyí tí ó dàrú ọlọ́run mọ́jì ó dàrú. àníyàn tí ó ń kálukú fi fẹ́ra wọn ń kálukú tún yẹ̀ wò kó tún ṣe wọ́n tó ń bẹ lọ́dọ̀ ọkọ lónìí pé à ìsì débi tí ń lọ. àníyàn pé ń fẹ́ fúgbà díẹ̀ ní tí wọ́n bá tiẹ̀ bímọ bíi mélòó fún ń lọ àbúwọ̀ náà pé mo ní ń fẹ́ òun náà ni lọ́kùnrin torí pé ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ́yìí àìgbàgbọ́ yìí eléyìí àbátí ẹ̀wọ́ pé àmọ́ fẹ́ra wa náà àlàníyàn pa kọ́ra wa nígbà kan ṣùgbọ́n bí Allah subhanahu wa ta'ala ṣe wa ọ̀padà ṣẹlẹ̀ pàáfìrà wa lẹ̀ eléyìí ò túmọ̀ ọ̀pá di ọ̀tá wa tó fi wá jẹ́ ọkọ ọmọ wa di pé à olórí ibu ni ẹni àìjí rí náà di ẹni àìjí kò ni wọ́n wá bí wọn fúnra wọn àwọn ọmọ wa wà nínú àdánwò bàbá mọ̀ sọ fún pé ìyá rẹ ẹ̀kọ́ ọlọ́run ni ìyá náà mọ̀ sọ fún pé bàbá yín ẹni ègbé ni ó kìtà àwọn ọgbọ̀gbọ́ kódà ìlòmí ọkọ obìnrin ilẹ̀ yóò ti mọ̀ òbí kóbìnrin ọmọ ọkọ̀ mọ́ tí ó fi kú láyé bẹ́ẹ̀ lóbìnrin mi ní ọ̀kọ̀kọ́lẹ̀ ibi kọ́mọ́ rẹ lómi ìfẹ́ mọ́ tí ó fi kú ni yọmọ bàá jẹun tí ò sí yóò pòṣe ilé ìkọ́ni Islam kọ wa ohun tí ó jẹ́ oyé wa nìí ni pé ìkọ́ra ẹni nígbà tá a jọ ń gbé náà wọn ò fi káfara nira wa tá a bá tún kọ́ra wa lẹ̀ náà ó ń kálukú yára wọn kó ń kálukú ó lè ráyè ibi tí ó lálàáfíà pé ń gbọ́dọ̀ tiẹ̀ obìnrin tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ kọ́ra yín lẹ̀ tọ̀ kọ̀ lálàáfíà lọ́dọ̀ rẹ̀ ọwọ́ tọkọ fún láyà àti wábi tí ó ṣe kíni lọ́la láàfíà ìbágbé tiẹ̀ náà lọ́dọ̀ tiẹ̀ náà kọ̀ sálàáfíà ọwọ́ fi yọ̀ǹda rẹ̀ ọlọ́kọ̀ọ́lẹ̀ kẹlòmíì ní ọwọ́ arọ́pò rẹ̀ tí wọ́n mọ bí àwọn ohun tó rò pé òun ò lè dí fún ọtí wọn ní òfin lálàáfíà ẹ̀mí wa gbọ́dọ̀ fúri síra wa tókù bàtà ń bẹ lọ́dọ̀ ara wa ní àgbọ̀dọ̀ fara ní ara wa káwá tiẹ̀ padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ọláwọn ọjọ́ tí wọ́n béèrè àwọn kankan tí pa anabi ọ̀ka torí pé àdámọ̀ obìnrin oríkì obìnrin òun náà ni mua mua mua mua mua ẹfún wa ọkùnrin náà káwọn náà bẹ lọ́n kọ́lọ́n kó so wá lọ́kùnrin tí ó wà responsible tí ó kájú ẹ̀ ti wá ni pé gbà gbà gbà gbà gbà lọ́yẹ̀ káwọn náà jẹ́ ọlọ́n kó se wá bẹ́ẹ̀ tó pé tí wọ́n ti ń kẹ́ fún wa á sì mọ̀ fún wọn léyìí tí ò ní sí ìní àpá ń bẹ̀ tí ó sì ní sí àfúnni ìtóni níbẹ̀ tí ó wà níwọ̀ntúnwọ̀nsì tí ò ní jẹ́ ìkẹta tó fi mọ̀ ọ̀sẹ̀ lọ́hùn táwa ní òfin dáràn ọlọ́run kò sí bẹ́ẹ̀ fún gbogbo lọ́kọláya níjọ́ yọ ọ̀rọ̀ yìí lágbára tàwọn sọ́tòlù ahzab débi pé ọlọ́run padà sọ fún anabi sallallahu alayhi wa sallam pé pé àwọn ìyàwó rẹ̀ kul aswajika in kuntunna turidna al-hayata ad-dunya wa zinataha pé àwọn ìyàwó rẹ̀ tó bá jẹ́ pé ayé lọ́kọ́ wọn náà wọ́n pé ah, àwọn ọjà yìí o ẹ̀yìn kí súnmọ́ ẹ̀kọ́ ilé yìí o ẹ̀yìn ìsìlámù náà wọ́n tó bá jẹ́ pé ayé ni wọ́n bá fẹ́ àtọ̀sọ́ ọnú ayé lòyòlòyò ọnú ayé tí wọ́n ń wo gbá ẹlòmíì wọ́n fẹ́ mọ wo gbá ẹlòmíì anabi sallallahu alaihi wasallam wa sọ fún sọ fún pé fata alain sọ fún ìyàwó rẹ̀ pé kí wọ́n wá ó máa ti ọkùn á fún yín nígbàdùnbá ṣùgbọ́n o àwọn èyí sẹ́ni tó pé ayé ni gáràdù wa ayé ni tá à ń lé tẹ́fíhun táwọn ọba ọmọ ilé nìyẹn tó kún ọmọ ọ̀nà ojú òpin ta fẹ́ ṣe ní àwọn ìyá wa nínú àwọn ìyá àlùbáríkà ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ á fún yín ládùúgbò ayára yé nìṣe ṣùgbọ́n wà ó sàrẹ́rẹ́ òkun nà sàrà àǹjẹ̀mí ilà ni a wà á tu yín lẹ̀ á yọ̀ǹda yín ní yọ̀ǹda tí ó ṣe kíni tí ó rẹwà tí ò ní jẹ́ pé wọ́n ṣe pé pé ọkọ̀ mi lẹ̀ kò ní ìwọ tó kọ́ ti fílẹ̀ báwo ló ń sọ ìwọ náà tí wọ́n náà kọ́ ìyẹn lọ́nà olóògbà kọ́ sọ́nà tí pé ọgbà tọ́ sí ọ ni àbọ́nà tí ọmọ owó pé á èmi ni ọ̀tẹ́ lọ́rùn tó ń bá lómi tó lòun fẹ́fẹ́ mo lè tọ́ka fún tó ń bá lè sàfaradà kódà ń jẹ́ ilé ìṣẹ̀lẹ̀ bàtà náà pé gbogbo wọn ọkọ̀ ìyá wa Aisha Hafsa ọmọ ti ọmọ gbogbo wọn kódà wọn ní ìyá wa tó fà nígbà tó tọ̀ lọ bá àbá rẹ̀ nígbà kọ́ lọ bójú rẹ̀ pé tọ̀ tẹ́ dùn ní àbẹ́ mọ́ lọ ìyá wáìsà ni à sílé ọ̀rọ̀ pé ìmọ̀ ọbẹ̀ lábẹ́rẹ̀ tí ìmọ̀ jẹ́ ìyàwó rẹ̀ lóní kí n tọ́lọ̀ gbàṣẹ́ kí n lọ gbàmọ̀ràn látọ̀ bàbá mi à èmi ọgbàmọ̀ràn kẹ́kẹ́ ń fara dá ìmọ̀ ọbẹ̀ pẹ̀lú rẹ̀ ìwọ ní wàá tó pé lọ́n bẹ́ nìkẹ́ pé ṣé iná bàbá mi pé yẹn ọkọ mi tí kọ́kọ́ mi lẹ̀ ní àbí ká ní fi rọ́pò rẹ̀ ṣùgbọ́n o ohun tèmi sọ yìí mọ́ abọ́kọ̀kú ni torí pé nígbà ní ìbẹ̀sẹ̀ fáwọn obìnrin ọkọ̀ ṣọ́yà papọ̀ níbi yẹn bá ní méjì àbó ní mẹ́ta àbó ní mẹ́rin gbogbo ẹja jọ kọ́ ńgbà bá kọ́ ọ́lẹ̀ ojú rẹ̀ ọ́ ọkàn ó sì mọ̀ pé lílọ mi wàhálà ni ó bí pẹ̀tọ̀ òótọ́ ni ẹ nígbà tẹ́ni tábà máa lọ yìí gbé mi mi ò fẹ́ lọ kìíní kan ṣùgbọ́n ẹ mọ̀ sọ fáwọn ìyókù ẹjọ́ kálukú náà a fi ní tútù lẹ̀ tí ó sì kíni tí ó rẹwà eléyìí mẹ́rin sọ́tò làásàb ló fi jẹ́ pé káti ẹ̀ tó wọ́n pé ta ni ọgbọ̀n sọ́dọ̀ ńgbà tẹ́ bá túká lọ́kọ láya ọ̀nà wo lẹ gbà kọ́ra yín eléyìí bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí a sì ti mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bí fàǹfà ilé yìí táwọn ọlọ́sọ́dọ̀ wẹ́fíà àbẹ́ tí ò wẹ́fíà ẹni tí ọmọ ẹ̀sìn yóò bá yín da ẹni tó mọ̀ ọ́n náà àbẹ́ tí ò ní tọ́mọ̀ tí ò nílò yóò mọ̀ bá yín da a ti mọ̀ pé alifurukọ ìkọ́ra ẹni ní sábà mọ́ da tani ọgbọ̀mọ̀sọ́dọ̀ ọlẹ̀ pàápàá jùlọ nígbà ẹlẹ́ẹ̀kejì ni pé Allah subhanahu wa ta'ala nígbà tí Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nípa ìfọmọlẹ́yìn àti ìnáwó lórí àwọn obìnrin kan bímọ fún wa bi umumi al-lafzi la bi khususi as-sabab Allah sọ fún wa pé ọmọ tẹ́ ẹ bí fúnra yín ìtutù ojú ó láti jẹ́ pé náà kọ́mọ̀ fìtínà ni ó bímọ fún ní Al-Qur'an fi gbé wá fún wa pé ní sọ́tù Baqara la tudara walidatun bi waladiha wala mawludun lahu bi waladihi pé bàbá ọlọ́mọ mọ́ fi ọmọ tóbìnrin bí mọ́ fi ṣèjẹ níyà fún àkódé yìí tàà ń sọ yìí oyún lẹ́nu mífi ṣèjà níyà fẹ́ lómi tó kí bákan náà kọ́ lóyún mọ́ sóbìnrin kọ̀ọ̀kan o tóbìnrin ní ìbá ti lóyún ó ti dìgbọ̀nsẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ kò ní fẹ́ gbóòórùn rẹ̀ mọ́ kò ní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ mọ́ ó ti sọ́ dẹni ẹ̀kọ́ ó ti sẹ́ dẹni àìjírí yọ́ da dára rẹ̀ ta ló sọ́ dìbẹ̀ mo tẹ́lẹ̀ mi bá fínra nìyẹn ọ̀tọ̀ lóyún à àníjọ gbé nígbà tí ọmọ pé ò ní lóyún kí ni wọ́n bá ṣeré sí láti ibẹ̀ lẹ́lòmíì ẹlòmíì kẹ́ ń fún obìnrin olóyún láti fara ní ó ní ó bímọ láti fara ní ìwọ lọ́dà tọ́ nígbà bá náwó ọwọ́ ẹ̀ tọ́fẹ̀ tán ilé àti mọ̀ pé punishment lọ́fẹ̀ẹ́ sí kíni lọ́fẹ̀ẹ́ fún bákan náà ni pé kí obìnrin náà ọmọ fi ọmọ ọmọ fi ní ọkọ tó bímọ fún lára ntáyà yìí ń sọ fún wa ni lára tẹmọ fi ọmọ nira yín lára arikóbìnrin mẹ́ta bá ti bímọ ọlọ́run ti ṣe ọmọ ti di ATM card bọ́mọ gbádùn yóò kí ọ gbádùn ohun tó nídìí ohun tí ò nídìí kọ́dà láti gbóyún lẹ́lẹ́mí náà ti bẹ̀rẹ̀ tiẹ̀ náà yọmọ fún yẹn gbowó lọ́wọ́ ọkọ àyà ìkẹnu ju bá a ti ń sọ yìí lọ. sábà tí wàá gbàgbọ́ yìí àwọn tá a tò síwájú yìí nígbà táwa fẹ́ kọ́ra wa àbẹ́ ti kọ́ra yín ilé ìní òjì ẹ mọ báwo lẹ́sẹ̀ mójútó mọ torí pé ọmọ yìí ń bẹ nínú ẹni tí ó sọ bálì kìámà yín ó ṣe rí bọ́yá ọmọ tí ó ṣàdúà fún yín lẹ́yìn ikú yín tí ó ráyè ṣàdúà àbí ìtọ́jú ẹ pé kódà tọ́mọ́dàlì kìámà yóò bẹ nínú àwọn tí ọmọ ṣépèlú yín fínà lọmọ yọ bẹ ẹ bá kọra yín ẹ mójútó mọ yín torí kò ní ọsọ bá yé yín ó sì rí àtàlùkì àmọ yín nípa ohun tí ọmọ tọ sí lọbẹ nítorí àyín Allah subhanahu wa ta'ala. látàrí pé ká mọ̀ rírà wa bí ọ̀tá ara wa ìdí ni ó jẹ́ àmọ́ ta ni ó gbọmọ sọ́dọ̀ náà wa méjèèjì ibi mọ́jẹ̀mú tá a ti kà lọ níjẹ̀ẹ́dógún ẹ kọ́kọ́ wọ asára pé bá tiẹ̀ sí kọ́ra wa ìta ló ní àwọn nǹkan yìí lára obìnrin tí yẹ sáà kírun tí ò lẹ́sìn náà mọ̀ tí mo bá wo orú ọmọ yìí yọ bàjẹ́ àdìkọ́ wà lọ́dọ̀ bàbá rẹ̀ ẹ̀yin tẹ́ ń pè wá ń béèrè béèrè àìpàṣọ fún wa pé a padà débi àwọn kọ̀ọ̀kan àwọn tá a bá débẹ̀ a mọ̀ dá wa lóhùn nígbà míì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ látara ká mọ̀ fara nira wa yìí tá a bá bọ́ sínú àwọn ọmọjẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ẹni obìnrin tó lẹ̀tọ́ láti gbọmọ sọ́dọ̀ kí làwọn tí ó dìrọ̀ mọ́ yàtọ̀ sí àwọn tó jẹ́ mọ́jẹ̀mú ti àkójọpọ̀ tá a ti mẹ́nubà tá a bọ́ sí tọkùnrin náà àwọn tó wà peculiar to eh, women folk àwọn tó wà peculiar to eh, àwọn men àwọn tó jẹ́ àwọn bàbá àwọn tó jọkùnrin àwọn kan kọ́ wa gbọ́ yé pé láì tí ì dáa fún wọn wọn ní òtí mọ̀ wò ó pé a ah, bẹ́sìn ṣe sọ yìí ọ̀fẹ́ ẹ̀ dáa kí n yọ̀ǹda ọmọ yìí ń gbà jáde tá a kọ́ra wa yìí fún lágbájá torí pé àwọn nǹkan yìí ń bẹ lára rẹ̀ kò sì sí lára tèmi ohun tó sì gbé fẹ́ yọ̀ǹda rẹ̀ torí kọ́mọ yóò lè jẹ́ dáadáa fún mi láyé àtàlìkìyàmà òun kálukọ́ wa jọ mojúṣe rẹ̀ nígbà tẹ́ bá fọmọ sọ ibi tẹ́fẹ́ fi sí ní pé lábẹ́ eléyìí lára ànira tí ẹni tó bá gbọmọ sọ́dọ̀ bọ́yọ́ kọ́ lọ́gbọmọ sọ́dọ̀ àbí ìyàwó lọ́gba ọmọ sọ́dọ̀ òun ló lẹ́tọ̀ọ́ sí pé kọ́ gbọmọ sọ́dọ̀ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tá a padà mẹ́nu bàbá àwọn tá a ti mẹ́nu bà sẹ́yìn ọ̀wá tún nílò náà pé pàṣẹ ti dọ́wọ́ mi ọmọ yìí ti dọ́dọ̀ mi ò ní fojú ẹ̀ kàn ìmọ̀ fi ní ọ́ làkótó rí tí a bá jẹ́ tó nígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala tó sì mọ̀ pa àjábọ̀ gbogbo ń tá a bá ṣe èèyàn bẹ̀rù Allah subhanahu wa ta'ala nípa arú eléyìí torí pé kí ni ká fún wa lápẹ̀rẹ̀ ọ̀kẹ́ náà wà nẹ́bí ọlọ́run kí báyà ìyá lọ mọ́ padà bọ́ sí lọ́dọ̀ nígbà tá a mọ pé tọ̀ òun ló láwọn kọ̀ǹdíṣìn yìí tẹ́sí ńlá kalẹ̀ àbí bàbá lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kò túmọ̀ pé ọ̀ wá mà náà ìyá láti rí ọmọ nì àbí wọn ní ọ̀ wá gbé ọmọ nì sá fún bàbá rẹ̀ pé ebé mi ni lọ́wọ́ lọ́dọ̀ mi ló fi jẹ́ pé ọ̀nà tẹ́ ẹ gbà kọ́ra yín kò ní í tán àti dọ̀tá ara wa fìtínà tí ó bí òun náà ni pé ọ̀rọ̀ yìí ò ní jọ gún lórí ọmọ yẹn ẹnì kí wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn ọjọ́ òun fẹ́ sọ dọ̀tá ẹnì kejì òun tó sì jọ húlò fún wa nú ẹ̀sìn ni pé kọ́mọ yẹn àwa làwọ̀ ọjọ́ jẹ́ lọ́kọ ọmọ yìí ti wápọ̀ fáktọ̀ tó ni ọmọ yẹn méjèèjì gẹ́gẹ́ kíni gẹ́gẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹnìkan lọ́dọ̀ ẹnìkan ní pé ẹjá wa nábì wa Yaqub alayhi salam sọ̀pá nábì wa Yusuf alayhi salam àìrí ọmọ ó ṣokùnfà fífọ́ lójú kódà tá a bá wò ó alẹ́pẹ́ yẹn bí wọ́n ti rẹ̀ sí ní kòkó jẹ́ ni torí bí tó wà lọ́fẹ́ síbẹ̀ fótó di pé wọ́n fẹ́ mú jáde kọ́mọ ó kò lábẹ́ lákàtà ẹni òfin tó bá jóbi dáadáa ọkọ ni bàbá abímọbímọ àbí ìyá abímọbímọ kódà tọmọ ẹni bá ń lọ iléèwé tí ń kó lọ ọbẹ̀ níjọ́ tí ọba kọ́ ń lọ ọmọ tẹ́rin rẹ̀ lójoojúmọ́ yóò gba omi lójú àbí kọ́ gba omi lọ́kàn tí ha ìwà ní rí lágbájá yóò dìpé ìdákọ̀lọ́gbọ̀n nígbà wọn bá gbọ́ ọdún ní òtò wálé tí wọn bá jóbi dáadáa kódà bó sàwọn nílá fẹ́rẹ́ nírìn àjò nígbà tó bá fẹ́ jáde ojú rẹ̀ ọ̀la ni àwọn ti jọ́ta lọ ilé ẹ̀kọ́ lákọ̀ kókó lé pé à ń lọ jámíà àsunkún dé gáràjì ni nílò láti tì í bí ọlọ́nkọ́ bá wo gbọ́mọ ẹnì kọ̀ọ̀kan. Àmín látàrí báyìí nígbà tí wọ́n ti ní jẹ́ kí Yusuf ní ó tẹ̀lé wa àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣàkó kìí ṣe pé ẹnìkan lọ ń jẹ asọ́dọ̀ gbọ́n wọ́n jọ ìrìnàjò tí ọ̀pẹ ló ti ní ìní ìlà àzónù ní àǹtẹ̀sẹ̀ ààbò òbí pẹ́ mú lọ́nì ìmú lọ́nì yọ fọwọ́ bà mí lẹ́mí yóò kó bà mí jẹ bá mi. ànábì ọlọ́run ànábì ọlọ́run lọ́wọ́ sẹ̀ múdìí mi ìwà tó kun wà á fún ayé àkúlà òbí ó túnmọ̀ pé ohun tí ó bí húsùnù fún àti ohun tí ń bí háwùfù fún ọ̀yẹ̀jú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pé lílọ rẹ̀ pé yóò kó lákàtà ni yóò mọ̀ kó ìbànújẹ́ bá mi nọmba tù ohun tó kéré ń bẹ̀ ni èyí tó à ń páyà àtọ́lùkọ́lẹ̀ mímọ́ fẹ́ tara rẹ̀ fẹ́ẹ́sẹ̀ fẹnu ẹ̀gàn kan ànẹ́bí ọlọ́run pé ń wà ń páyà nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run torí pé ìtàkàtù àgbà àti inú tọ́lẹ̀tọ́ ni abáfẹ́rin ìrìnàjò kọ́jú ọ̀nà kọ́ da ó sì ti mọ bọ́jú ọ̀nà ṣe rí eléyìí òtún ọ̀kọ́ níbi Yakubu kọ́ ọ̀rọ̀ ẹlẹgẹ́tì ara rẹ̀ ìjà níbi rẹ̀ wá ọ̀rẹ́ lẹ̀ lá. sòlẹ́kà rí báyìí káwá wo ń tọ́sẹ̀lẹ̀ sí ojú fọ́ sunkún sunkún sunkún sunkún káàmì wá wò pé nígbà àwọn adájọ́ ẹ̀sìn tán pé báyìí lórí àwa náà báyà àsopọ̀tọ̀ àwa wò pé ọlọ́run sí àwọn ìyá tí wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti mẹ́nu bá fún wa pé níbi tí bá gbé ń àwọn sòrótò àmà ọbọ̀dọ̀ jẹ́bi tó kó yọ ní ásẹ́ẹ̀sì sí i ẹni kódà tí ẹni tó bá wà lọ́dọ̀ bá gbé tráfù bí tẹ́nìkan ò ní ti rí wọ́n yà jọ sọ àsọyípọ̀ ni àti mẹ́nubẹ́lẹ̀ ìsẹ́yìn so ká di eléyìí mú síwájú ká tó gbọ́ àwọn mẹ́jẹ̀mú tó ní í pẹ̀lú obìnrin wo lakọra wa tọ́jẹ́ pé yọ lẹ́tọ́ àti gba ọmọ sọ́dọ̀ nígbà tọmọ yẹn ń bẹ ní ọjọ́ orí ẹni tó ní bùkátà sí kí ìyá ọmọ ṣùgbà rẹ̀ pípa àwọn míì gbé síbi pé tọ́ ti jáná yàn àwọn míì lọ́mọ ọdún méje àwọn míì ni tọ́ bá jù bẹ́ẹ̀ lọ tọ́ ti bàlágà tó ti di pé kò ní bùkátà sí ìyá tó nǹkan mọ́ ó kú bàbá tí ọmọ ọ̀tọ̀ sọ́nà ṣùgbọ́n bí eléyẹn kọ́là ń lọ ẹni sáà ti ọmọ tí kó wá mọ́ sí kíni tí wọ́n mọ́ jà sí tó bá ti bí èjì kan tẹ́lẹ̀ fúnra ọmọ ni wọ́n padà fẹ́ tù sí i bìtú ọkọ̀dà àtá níbi ètò ayé gan wọ́n pè sọ́ti tó etí aya balọ̀ balọ̀ ni àbí àbí ìyá kí wọ́n ti gbọ́n náà eléyẹn náà láyè oníwájú òun òfin Islam ló fi jẹ́ pé a ṣe tẹ̀kídìmù mọ́jẹ̀mú tọ́wà xaasọ̀ bíi àwáàdì nínú nìsa torí pé kí ni àwọn onímọ̀ ní nígbà tó bá di pé ọkọ àtaya kọra wọn ẹ̀ńtọ́ lẹ́tọ́jú nígbà tó bá wà kékèké láti gbọmọ yẹn sọ́dọ̀ òun náà làwọn obìnrin òun náà nìyà ìyá kódà wọ́n ní ọ̀dà tí ọba sì yà àkọ́ wọn lọ ọkàn ìyá àyá láwọn kan sọ bẹ́ẹ̀ tí ọmọ fi lọ bẹ́ẹ̀ wọ́n yìí tó fi mọ gòkè àwọn kan ní rọ o tí ọba kan ya ọkàn ìyá bàbá àwọn jùmùhóòrò lọ bí pé àwọn tó wá ní tọ́jú obìnrin ní kíá ìyá bí ìyá ìyá pé àwọn ìlọlẹ́tọ̀ bí jùmùhóòrò lọ nìyẹn afọwọ́ ibùdó tèmi àtàwọn míì àwọn lọ bí pé rọ o nídìí ìyá tó jẹ́ pé tí wọ́n bó jẹ́ pé àwọn ọ̀bá jùmùhóòrò lọ ni òun lọ lẹ́rìí torí pé àwọn lọ sópọ̀ mọ́rọ̀ nípa pípín ogún gan àtàwọn ìdájọ́ míì tó dìrọ̀ mọ́ ló jẹ́ pé ńgbà míì pé kéèyàn pọ̀ níbì kan kò túmọ̀ pé òun ní ọjọ́rọ̀ tó lékè ṣùgbọ́n èyí tí adalil àìtọ́ka bá wá fún òun ni ohun tí òfin ẹ̀sìn ó gbé lọ́wọ́ sókè pé ilé ilẹ̀ ẹja tẹ̀lé wọ́n jẹ̀mú tó wá níṣe pẹ̀lú àwọn obìnrin bóyá ta kọra wálẹ̀ tí ó gbọmọ sọ́dọ̀ àbáwọn míì náà tọ́tẹ̀lé wọn tọ́sàdé obìnrin lóbìnrin alákọ̀ọ́kọ́ ni pé allah takuna alhadina mutasawwija min ajnabi min al-ma'dud kí ẹni tí ó gbọmọ sọ́dọ̀ lóbìnrin mọ́jọ́mọ́ àkọ́kọ́ ni pé kọ́mọ̀ jẹ́ pé ó fẹ́ àjòjì àjòjì sí ọmọ tó fẹ́ ṣe kíni tó fẹ́ gbà sọ́dọ̀ kọ́mọ̀ jẹ́ pé ó fẹ́ ni tí ò ní lè jẹ́ maharam fún wọ́n torí pé kíni torí pé ìfẹ́ ẹni tó jájòjì sọ́mọ ni yóò ṣokùnfà kí obìnrin yìí kọ́ wà masgula bí hakki zawji ìtọ́jú ọkọ ìtọ́jú pé ah ó ọ̀kan lè gbé ọmọ kan kọ́ máa fi dín lọ nísìnyí ah ó ti bí tèmi fún mi ni kódà eléyìí lọ́pọ̀lọpọ̀ ń rò tún wò wípé àwọn obìnrin tọkọ wọn kú ẹ dákun ẹjẹ́ aronú àbáwọn tọkọ kọ́ lè ka sọ pé eléyìí oṣù obìnrin aláṣejù ọkọ rẹ̀ ló ṣe kíni ló ní problem fún gbòó ti bímọ rí yìí ah èmi ò tún fẹ́ èmi ò fọ́lọ́mọ o wọ́n mọ̀ bẹ̀rù eléyìí bóyá torí owó tí ń bẹ ń bẹ kéèyàn nà àti torí ìwà tẹ́lòmíì tó ti ah àwọn ti padà dárò àbọ̀ kó ohun tàná èyí tó bá fẹ́ sẹ́ńbẹ̀ ni kò ṣe o ronú kó tó kó jáde mọ́ kó báwọn ẹlòmíì táwọn ò nírú wà rẹ̀ wọ́n ní kí ló bírò léṣan fi ní kọ́ jẹ́ pé ọ̀fẹ́ ni tí pé kò gbọ́dọ̀ fẹ́ ẹni tí ó jẹ́ àjòjì sọmọ tó fẹ́ gbà sọ́dọ̀ wọ́n lóun náà ni pé àdìsí àmì sallallahu alaihi wasallam tọ́wọ́ àmì sunan Abi àdìsí àdìsí hasan ni àti sunan eh, musnad imam Ahmed tánàbí sọ fóbìnrin tí wọ́n jọ ń fa ọmọ àtọkọ rẹ̀ pé ìwọ ló lẹ́tọ̀ọ́ sí lópin ìgbà tó bá ti lọ́kọ mi. ilé lọ́dọ̀ àwọn hanafiya shafi'iya wal anabila ibi ìlẹ́nu kò sí. kódà wọ́n nígbà tó bá ti fi lè ń lọ́kọ mi tó pé ọkọ tó fẹ́ yẹn kò jẹ́ ìbátan ọmọ tó fẹ́ gbà sọ́dọ̀ yẹn wọ́n ní òpin ti dé bá ìgbọmọsọ́dọ̀ rẹ̀ alhadona yẹn òpin ti dé bá ìkọlífàì láti gbọmọ yẹn sọ́dọ̀ òpin ti dé bá lókun ìgbà tó bá ti ń ṣe akidu nìka tán ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik lọ́dọ̀ àwọn malikiya ẹ̀kẹ́ four school of thought lọ́dọ̀ àwọn malikiya àwọn ní wọ̀bi dòhóòlì ìndà malikiya àwọn nígbà tí wọ́n bá ti consummate marriage yẹn torí pọ̀tọ̀ nípa aṣọ wedding ọ̀tọ̀ ni pé ẹ ti consummate ẹ ti dọ́dọ̀ ara yín ohun tí òjò yé wa ni sábà kọ́ níbi sallallahu alaihi wasallam àníbìsọ ìdíyàwó Aisha lẹ́yìn ọdún mẹ́ta ni wọ́n tó dọ́dọ̀ ara wọn àwọn àfáwà mẹ́tẹ̀ta àtàwọn ọmọ kí wọn ta sọ fún wa rẹ̀ àwọn olùkọ́ náà bá ti sákìdì òníká ẹ ti súnmọ́ra yín ẹ̀ súnmọ́ra yín ọmọ ti di pé kọ́ padà sọ́dọ̀ bàbá rẹ̀ nígbò tí lọ́kọ̀ mi kò lè gbájúmọ́ ilé ọkọ mi lọ́dọ̀ àwọn àlèkí ẹ̀rọ àwọn ní nígbà kan bá ti dọ́dọ̀ ara wọn kódà nínú àwọn anábìlà táwọn lọ bí afáwa wa tọ́jú fún gbọ́wọ́ sókè nínú àwọn anábìlà afáwa tí wọ́n kọtẹ́ra al-Mughni ti afáwa Ibn Qudama àwọn náà lọ bí irú ọ̀rọ̀ tí àwọn malikiya lò yìí. náà ẹ̀kọ́ tó wá mẹ́ ni pé àwọn malikiya táwọn tó jẹ́ kí wọ́n máa Malik látọ̀dọ̀ máa Malik náà fúnra wọn àtàwọn ọmọ kí wọn àwọn lọ bí pé ìwọ ìgbọmọsọ́dọ̀ obìnrin tó ti lọ́kọ mi yìí tó fẹ́ ọkọ tó jájòjì sí ọmọ yìí àǹfààní kan wà ń bẹ̀ ká tó bọ́ sínú ọ̀rọ̀ wọn yìí tán títí ọkọ tó jájòjì tí wọ́n gbà lérò ni pé ń túmọ̀ pé tí ọkọ obìnrin bá kú àbí ọkùnrin kan kọ obìnrin lẹ̀ tẹ́lómi sì ní interest sí nínú ẹbí ọkọ yẹn ká lè mọ̀ pé ló fi jẹ́ pé àbọ̀dọ̀ jẹ́ pé àkọ́ pé àkọ́ra wa táwa di ẹ̀kọ́ ẹni ìpè lọ́dọ̀ ara wa a parí ọ̀rọ̀ ní débi pàjọ yọ pé àwa làwọn ò lè jọ gbé pọ̀ mọ́ tẹ́wọ́ tó bá rẹ́lòmíì nínú ẹbí ọkọ tó kọ̀ ọ́lẹ̀ yóò lè fẹ́ bẹ́ẹ̀ ni wà tóbìnrin tó kọra àwọn àtọ́kọ́ bọ̀dọ̀ rí bẹ́ẹ̀ lọ́kọ náà bọ̀dọ̀ rí pẹ̀lú rẹ̀ nírú nǹkan yóò fi pọ́sibù pé ẹni tó jẹ́ pé relation ọmọ tó fẹ́ gbà sọ́dọ̀ ní ẹ̀lẹ́ni tó jọkọ rẹ̀ tí ó maharam fún un wá ní ṣùgbọ́n àwa yọ ọ́ lẹ̀ o pé tọ́ba ti jẹ́ pé lọ́dọ̀ àwọn afáwà onímọ̀ àlìkí àwọn tọ́ba ti ní ọkọ tọ́jọ́ kọ̀ ìtọ́kọ̀ yìí jájèjì sí ọmọ tó fẹ́ gbà sọ́dọ̀ wọn ni òfin ò ní dé bá ìgbọmọsọ́dọ̀ rẹ̀ fáwọn ọ̀dí wọ̀nyí pé kì í ṣe gbogbo obìnrin tọ́ba ti lọ́kọ látọ̀ọ́yá bí ọmọ rẹ̀ àwọn kọ̀ǹdíṣẹ́ nílẹ̀ tó yẹ pé àní gbọmọ yẹn kúrò lọ́wọ́ rẹ̀ tòun tí bó ṣe ní ọkọ míì wọ́n máa wọ̀n dídí márùn àbí mẹ́rin wá ń bẹ̀ ìtọ́lọ́mbàbọ̀ aláì alẹ́ mẹ́nu bá ń bẹ̀ fún wa. aláwọ̀kọ́ ni pé tó bá jẹ́ pé àwọn tó ń lẹ́tọ̀ọ́ àti gbọmọ yẹn sọ́dọ̀ lẹ́yìn ìyá rẹ̀ tó ti lọ lọ́kọ mi yìí wọ́n mọ̀ pé ìyá yìí ti lọ́kọ mi wọ́n sì mọ̀ pé ọkọ yìí ti wọlé tọ̀ wọ́n ti sákìdù nìka ọkọ yìí wọ́n ti dọ́dọ̀ ara wọn wọ́n sì mọ̀ pé tó bá ti dọ́dọ̀ ara wọn bẹ́ẹ̀ ìgbọmọsọ́dọ̀ ti dópin fún ìyá yẹn ó ti di kọ́kọ́ padà sọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n ní wọ́n wá mọ̀ pé tọ̀ ìyá alágbáyà tó lọ nílé wa yìí tó ti gbọmọ wa lọ ó ti lọ́kọ mi o kódà wọ́n ti dọ́dọ̀ ara wọn o tọ̀ pé bọ̀rọ̀ bá tiẹ̀ mọ́ owó nígbà tí kùn bá ti yọ á ti mọ̀ pé a èyí sáà kàn ẹ jẹun yóò lásán kọjá pé lójoojúmọ́ náà ni wọ́n máa nìkan mọ̀ tóbi sí wọ́n tún wá ti wá mọ̀ pé o ti lọ́kọ̀ míì o ti dọ́dọ̀ rẹ̀ wọ́n wá dákẹ́ n ò béèrè ọmọ yẹn láì síbi kan tí wọn ò fi béèrè fódìdí ọdún kan gbáko tọ́sákẹ́ wọ pé àkọmọ náà lórí ẹ̀ ń bá mi rèé nì wọ́n tọ́ bẹ́ẹ̀ fi lé lórí ọdún kan ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti falẹ̀ tẹ́síkùtù àbọ̀ náà tà ha ìyìnà wàlá tẹ́sùkùtù ìrọ̀nà tó há ìná ìdì ìgbọmọsọ́dọ̀ obìnrin tó lọ́kọ yẹn tọkọ rẹ wọlé tọ̀ tó fi lọ́dún kan òun náà ní náwó lé lérí lọ nípa lọ kíní kan ẹ̀ sọ̀rọ̀ ọmọ wa ṣèkí tẹ̀wá ni ẹ̀rọ agbọmọ wa ibo ti lọ́kọ nísì ẹ̀ sòpọ́n ní lọ́dọ̀ àwọn màlìkíyà tó jẹ́ pé ọ̀rọ̀ yìí gbọ́wọ́ sókè kílẹ̀ ń káwa pé rọ́ọ̀ pàtó ti lọ́kọ torí pé ẹ ti fílẹ̀ fún dídí ọdún kan ẹ sọ̀rọ̀ ẹ sì mọ̀ pé òkú ti dé bá ìgbọmọsọ́dọ̀ rẹ̀ eléyìí ni àyọsílẹ̀ alákọ̀ọ́kọ́ alexis náà pé àyàfi kí n túmọ̀ pé kì í ṣe gbogbo obìnrin tó bá ti lọ́kọ ní tọkọ sí wọlé tọ̀ láàkókò nílẹ̀ tọmọ tí lè bá tẹlẹ̀ wọn ní irọ́ o ẹ jọ ọmọ yẹn fún nígbà tẹ bá páyà nǹkan míì ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kò gbọ́dọ̀ jẹ́ pé tabati ẹ̀ gba ọmọ nì ẹni tí ò lẹ́tọ̀ láti gbọmọ yẹn sọ́dọ̀ láwọn apàdà lọ gbé ọmọ yẹn fún kó tabala gbà lọ́dọ̀ ìyá rẹ̀ tó ti lọ́kọ yẹn. tọ́ba ti jẹ́ pé kò sẹ́nìkan kókó ta lè gbọmọ yẹn fún tí ò sì jẹ́ nítorí lẹ́tọ̀ àti gbọmọ yẹn sọ́dọ̀ bẹ́ẹ̀ àwọn sòrótò àmà kò sí lára ẹni yẹn àbáwọn nǹkan míì ohun tó dọ́gba òun náà ni pé wọ́n ní irú ìyá yẹn à ní gbọmọ yẹn kò ní ọ̀dọ́ rẹ̀ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àyọsílẹ̀ tí wọ́n yọ ọ́ lẹ̀ pé obìnrin ti ń gbà mí ọkọ̀ ti wọlé tọ̀ kò túmọ̀ pé ogun wọn lágbà ọmọkú lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí bá ọmọ ìjọmọ tí mu yàn lọ́wọ́ sàtàn kìí ṣe wọ̀ ní pé kí wọn fọ́n kọ́mọ́ mu yàn lọ́wọ́ nígbà wọn torí pé ìwọ náà tó gbéyàwó rẹ̀ sọ́dọ̀ ní fọ́mọ lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin lẹ́kẹ̀kọ́ bí wọ́n ṣe é ṣe ẹ̀yin sì wọ ara yín pẹ̀ nílọ́dọ̀ ara yín ó dìgbà tó ọmọ bá tó fẹ́ wé ọmọ bẹ́ẹ̀ kọ́ o kò tẹ́ bá lè farada kì í tún ṣe dẹ́dẹ́ fún yín gbólóhùn náà ni pé tọmọ yóò bá gba ọyàn ẹlòmíì tí ò ní gbà yàtọ̀ sí ìyá rẹ̀ tó fẹ́ fi rọ́pò àgbà kò lọ́wọ́ ìyá rẹ̀ tó ti lọ lọ́kọ tọkọ ti wọlé tọ̀ tí ń fún lọ́yìn àwọn agbèfẹ́ lómi ọ̀wá gba ọyàn nìkankan irú rẹ̀ á gbé fún ìyá rẹ̀ eléyìí ni ìyọsílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yà nítorí pé àìdí lọ́kọ táwa pé agbọmọ yìí kò ní ọ̀dọ́ rẹ̀. èyí tó tẹ̀lé tọ́jọ́ lẹ́ẹ̀kẹrin òun náà ni pé tá a bá rí ẹlòmíì tá a lè gbọmọ yìí fún ni pé ẹlẹ́ẹ̀kejì tá a mẹ́nubà ni pé a rí ṣùgbọ́n wọn ò jẹ́ nítorí lẹ́tọ̀ pé àwọn ọ̀wà pátipàti ń bẹ lọ́wọ́ gbọ́ àwọn tá a lè pé a ṣùgbọ́n lẹ́ẹ̀kẹrin yìí ni pé àwulẹ̀ tiẹ̀ rẹ́ni tá a lè gbé fún lẹ́yìn ìyá rẹ̀ tó ti lọ ilé ọkọ tọkọ sì ti wọlé tọ̀ yìí tàbá tẹ wáyì ẹlòmíì tá a lè gbé wọn tó ní òfin ẹ̀sìn ṣùgbọ́n ní ẹsẹ ń ta lè fọkàn balẹ̀ sí àbọjẹ ni tọjẹ pé agara da nípa bó ṣe lè mójútó ọmọ ìtọmọ yóò fi yàn tó ti lọ lọ́pọ̀ mọ́ májẹ̀mú tá a ti kà sẹ́yìn nínú àwọn májẹ̀mú tó kó àtọkùnrin àtòbí sínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lábẹ́ mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ pé tóbìnrin bá ti lọ́kọ míì tọkọ ti wọlé tọ̀ tọ́ba ti lọ́kọ míì àwọn àyíká mẹ́tẹ̀ẹ̀ta àmẹ́ta àwọn ní ọba ti so ìgì báyìí àgbòmọ̀wá kó lọ́dọ̀ rẹ̀ àwọn màlìkí àwọn nígbà tán bá ti wọlé tọra wọn wọn á ní ṣùgbọ́n bí wọ́n wọlé tọra wọn náà kó wọn sáké dunẹ tí mẹ́rin yìí bá dárò almafsada táburú bá ń bẹ a ti ti kọ aburú yẹn síwájú ju àǹfààní pé àǹfààní kan wà lọ eléyìí báyìí ló ní í ṣe pẹ̀lú obìnrin tó lẹ́tọ̀ọ́ àti gbọmọ sọ́dọ̀ tó ti lọ́kọ tó wá jẹ́ pé ọkọ tó fẹ́ ó jẹ́ ṣùgbọ́n tó bá pé ọkọ tó fẹ́ tó ń wọlé tọ́ra wọn ẹni tó relate mọ́ ọmọ tí eh, bàbá ọmọ tí ń gbé lọ́wọ́ tó gbé kò ń lé ọkọ̀ yẹn náà nípa ìsọ fúnra wa pé bóyá inú fámìlì yẹn náà fámìlì ságùngùn tó sáfi kanra wọn torí pé ìfúnlẹ̀ Yorùbá kódà bí ẹnìkan bá kọ́yàwó ládùúgbò kan ẹni wọn jẹ́ ń gbàdúgbò kan náà wọn fẹ́ wọn pé ah, wọn ti yẹra wọn lálẹ́ tẹ́lẹ̀ ni kìnnìkan nígbà tó pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́sìn yìí yòówó sì pé ń ẹlẹ́kọ̀ọ́ ńkọ̀ níbẹ̀ ni ẹlẹ́gbàǹgbà wọn tí wọn ní wù yóò wẹ lòmíì tí ò ní lọ́kọ mọ́ ni tó ní ò ní láya mọ́ ni. wọ́n tó bá jẹ́ pé ẹni tí wọ́n relate pẹ̀lú ọmọ tí ń gbé lọ́wọ́ náà lẹ́kọ tẹ́nìyẹn fẹ́. wọ́n ní ànígbọmọ kó lọ́dọ̀ rẹ̀ kódà wọ́n tó bá lọ jẹ́ ibnu ami ibnu ami nìyẹn pé ọmọ họ́ńkù lápẹẹrẹ irú ali radiyallahu anhu sẹ́mọ̀ pé ọmọ ọ̀nkú ànábì ni sallallahu alayhi wa sallam fatima ọmọ tànábì sallallahu alayhi wa sallam ni tó bá jẹ́ pé ọmọ ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin lẹ́ni tó fẹ́ gba ọmọ sọ́dọ̀ bẹ́ẹ̀ jẹ́ pé òun náà ní ọ̀rọ̀ lórí wọ́n nírú ẹni bẹ́ẹ̀ tó bójú wọ́n ti rìlẹ́tì díẹ̀ yẹn pẹ̀lú àwọn ọmọdé ẹ̀mú tá a padà mẹ́nu bá ń kò ní ìdí ká gbọmọ yẹn kú lọ́dọ̀ ìyàwó yẹn àwọn sàfihàn yà àwọn ọmọdé ẹ̀mú wa wọ́n ní tó bá jẹ́ pé ọmọ ọ̀nkù ní ibùnà àmì torí pé òun ò sí nàntọ́ lẹ́tọ̀ láti gbọmọ yẹn sọ́dọ̀ òun ló sì fẹ́ ìyá ọmọ yìí ìyá ọmọ yìí ti yẹ kó gbé ọmọ fáwọn tó ní torí pé ó ti lọ́kọ míì wọ́n ti wọlé tọ́ra wọn á wá wo ti pé ó fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ọkọ tàná wọ́n ní pẹ̀lú mọ́jẹ̀mú wo ni pé ọkọ yẹn gbọ́dọ̀ jẹ́ fóun lọ́yọ́nú pé mo gbọmọ yẹn náà bọ̀ wá wọ́n torí pé àwọn sàfihàn lọ rẹ̀ àtàwọn ànábìlà wọ́n torí pé ìgbà yẹn tó jẹ́ kí wọ́n tọ́ra arí létí díẹ̀ bó ti jẹ́ kókò sínú ẹni tó lẹ́tọ̀ yóò lè kún ìyá ọmọ yẹn lọ́wọ́ láti jọ mójútó ọmọ yẹn. omi nínú àwọn ohun tó lè fa ìyọsílẹ̀ pé obìnrin ti lọ́kọ wọ́n ti wọlé tọ́ra wọn tàbí ní gbọmọ kó lọ́dọ̀ rẹ̀ òun náà ni pé kó jẹ́ pé obìnrin yìí nígbà tó fẹ́ tó fẹ́ àjèjì tí ò rí létí mọ́ ọmọ yìí ọbọ̀dọ̀ jẹ́ pé báyà àsọ́ọ̀lẹ̀ kan ló ti wà láàrin bàbá yẹn pẹ́tọ̀ bí mo bá kú tí àwọn míì sì ní ọkọ mi ọmọ mi ọ̀dọ́ rẹ̀ náà ní kọ́mọ gbé mọ yọ̀ǹda tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ tí gbogbo àwọn tó ti yẹ kọ́ gbọ́ sí tí wọ́n ti gbọ́ sí kì í ṣe kọ́ kẹ́kẹ́ láàrin mi àtọkọ mi lájọ sọ tọ̀kọ́ ńlá wà sí àlùwárìsì so ẹni tí ó jogun wọn náà lọgbọmọsọ wọn náà tọ ní adijọs agreement ta ní ọbẹ mbẹ so a ti mọ ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú àsọọlẹ wọn tó bá fẹ́ àjòjì náà àlèkọ mọ ìjọba jẹ pé àsọọlẹ ti wà látọ̀dọ̀ ọkọ kọkọ ó tó kú pé lọ́dọ̀ nìkan mọ ọbẹ gbọ́dọ̀ jẹ pé àwọn malikiya ní ọ̀rọ̀ mi yàgò sọ wà nù jawaru ìkìlìl àti alimani ìjẹlì náà mọjẹmọ alákọ̀ọ́kọ́ òun lọgbọmọ bíi márùn pọn tá a ti yanjú díẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú tá a bọ̀rọ̀ lára obìnrin tí ó gbọmọ sọ́dọ̀ nípa bóyá yálà òǹpin ìyàlódé láàrin wọn àtọkọ pé wọ́n kọra wọn lẹ̀ àbọ́kọ kú àbóhun ló béèrè pé ọkọ mi yọ̀ǹda ní àlẹ́kùlò lọ́sẹ̀rẹ̀ láàrin wọn. òun náà ni kó jẹ́ pé ẹni tí ó gba ọmọ yẹn sọ́dọ̀ yàtọ̀ sí ìyá rẹ̀ bí ó ìyá rẹ̀ gẹ́gẹ́ mọ́ ìyá rẹ̀ náà jẹ́ pé ẹni tí wọ́n rí léètì pẹ̀lú abọ́mọ ìyá ìyá rẹ̀ eléyìí náà láwọn àlàyé ṣùgbọ́n àkókò wà òní lè jí ká gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ju bá a ti sọ yìí lọ. mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé obìnrin tí ó gbọmọ sọ́rọ̀ lẹ́yìn ìgbà tó kọ́kọ́ lẹ̀ àbí ikú ló sòpìyà láàrin wọn àbóníkọ́kọ́ bọ́kùn lọ́rùn òun títí ń gbọmọ ọkọ yẹn lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé obìnrin yẹn bóyá yálà ìyàwó ni àbí ìyá àyà ìyàwó yẹn àbáwọn míì tọ́lẹ́tọ́ lóbìnrin ọ̀bọ̀dọ̀ jẹ́ pé inú ilé tí wọ́n kórìíra ọmọ tí wọ́n ń gbé ọmọ tí wọ́n gbà sọ́dọ̀ yẹn ibẹ̀ ni wọ́n ti pa àwọn náà ti kíni àwọn tí lọ́n wo ọmọ yẹn inú ilé tí wọ́n fọmọ yẹn rí kò ní jẹ́ bẹ́ẹ̀ eléyìí fẹ́ jẹmọ́rù béèrè kátó wọlé lọ́jọ́ jẹjọ́ tí ìyáálé wọ́n wá sọra wọn dọ̀tá wọn ò gbọ́ yé pé àbára ẹni rẹ ni. ọkọ̀ wa bá ti fẹ́ gbẹ̀yẹ̀ kan lọ. wàhálà dé àwa padà di pé ìjà yìí lágbára débi kọ́ báyà yà á lè lọ pẹ̀lú àwọn ọmọ ní sísè ń tọ́jú ọmọ àrípa àti ẹbí ọ̀kọ́tà pé ń tọ́jú ọmọ ni ó di bí ọdún kan ọdún méjì ń lọ ilé kí wọ́n tó gbẹ ọ̀kọ́ gbà ó ọ̀sán ẹ̀rí pé kọ̀díṣẹ̀ ìdájọ́ ti wá pé kí ló ń wò òsùn kó ti lọ́kọ̀ mi ò sì gbà. naam ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ náà wá fẹ́ gbà ọ lẹ́tọ̀ọ́ àti gbàǹgbà tí yáyé ti ní ọkọ mi wọ́n ti wọlé tọ́ra wọn àtàwọn ọ̀dí mi tó lè ti gbà ká pé ó ti wáyé pé ọkọ lè gbà níbo lọkọ ni ó mú un lọ́wọ́ yẹ pé nulẹ̀ tó fẹ́ mú un lọ nì kò ní jẹ́nu ilé tí wọ́n ti ń kórìíra ọmọ yẹn tí wọ́n ní fọmọ yẹn rí ló fi jẹ́ pé ẹni tọ́jẹ́ ìyàwó ti ń bẹ ńlé yẹn irú báwo lórí ṣé ẹsẹ̀ ni tó lè pa nǹkan sínú oúnjẹ fọmọ yìí nígbà tí ọ̀fẹ́ ya rẹ̀ torí òwò pẹ̀lú tí ọ̀fẹ́ kó yún ọ́sẹ̀ òun ní onífẹ́ kíkíni ọmọ òkú ní onífẹ́ kí ọmọ kó kú ní pé ìwọ ọkùnrin náà dàárò kẹjọpọ̀ mọ̀ sọ pé ọ̀tá ẹ̀ nì torí pé ibù gẹ́gẹ́ ẹ̀yin orogún méjì náà tẹ ẹ̀jà tẹ kọra yín ẹ̀ ti bímọ ilé ìbímọ fọkọ ilé ìbímọ fọkọ ẹ̀ mẹ́ntí ọ́ fàánù yín ó lè dé ìtú wọn ń wò lọ́mọ orogún rẹ̀ ni ó lè dóhùn gangan lọ́mọ tí ó jẹ́ ọmọ tí ó fàánù rẹ̀ táwọn gbogbo àwọn ọmọ rẹ̀ yókù ọ̀tara rẹ̀ là ọwá torí wà á ti ya jà transfer of aggression ọba fà ọmọ nẹ́dọ̀tá rẹ̀ tóun ò ní jẹ́yàn tọ́lọ́n bá lọ tọ́pẹ́ àkọọ́lẹ̀ ni pé ọmọ orogún rẹ̀ tó ní ò ní ni òun ni ó jẹ́yàn tí ó jẹ́ àkàbà táwọn ọmọ tí ó fi gòkè sọmọ pé bí kò ń ọmọ rẹ lẹ́sẹ̀ ni jẹ́ pé bínú níwọ̀n ìbínú èèyàn níbà sì nífẹ̀ẹ́ àyè ọ̀làálẹ̀ àtàyè pàtúnṣe lè dé mọ yọ ọwọ́ ní àbọ̀dọ̀ obìnrin tí ó gbọmọ sọ́lọ̀ kọ́bọ̀dọ̀ gbọmọ lọ́nú létí ọjẹ́ pé wọ́n kórira ọmọ yẹn wọ́n wá fún wa lápẹẹrẹ pẹ̀lú báyìí lápẹẹrẹ ìyá ọmọ tó wa lọ́kọ òní gbọmọ wa o torí pé n ó sì lẹ́mìí àfarajì pé wọ́n tó ń tọ́ ọmọ ọlọ́mọ náà òun ṣe tírénì kalẹ̀ bó ṣe tọ́ ọmọ tí ìyàwó tó bí mọ́tọ́ ọ̀fẹ́ bó ṣe tọ́ tiẹ̀ náà ni ń gbé yẹn bá fẹ́ ẹni tó ti bímọ bíi mẹ́rin táwọn náà ti dàgbà gbọ́ àwọn máa ń ti léèwé bọ́ kọ́dà wọn bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ ya wọn bẹ́ẹ̀ àbọ̀ tẹ̀ ń gbé bẹ́ẹ̀ sọmọ pé yàtọ̀ sówó ọbẹ̀ pé tiwa àti ìyàwó rẹ̀ mọ̀ fi jẹun táwọn bá ti sukú lè tán bá yà a ti gbàgbé pé sílè kan pọ́n kan tá a ná sẹ́nu ìyàwó wa báwọn tá a ná fún sàárà ni wọ́n mọ̀ fi kọ́ ọ́ lẹ̀ fún wa bàbá rẹ̀ ti ní ọlọ́run ti yẹ mọ̀lẹ́kà tí ọmọ sàdúà ṣùgbọ́n ọgbèrò àsọ pé dandan ò kó sí bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò túmọ̀ pé kakú gbẹ́ná bá ti bí wọn báyìí. ọ̀gá ni ọ̀rọ̀ kan fẹ́ wọn. pé à ẹ kọ́ sá mọ̀ sàgbèrè bàtà ara wọn yìí sòkúta ẹ̀yin náà tilẹ̀ fẹ́ wọn ni kílẹ̀ ń fa lè yíyan lọ̀ wọ́n sí ẹ lẹ̀ lè gbé wọn sílẹ̀ torí wọ́n bímọ ṣùgbọ́n ẹ lè bìyàn wọn lálẹ́ torí wọn ò sí ilé ọkọ àá ẹ̀hù ẹni rè àwọn ẹ̀fọ́ náà ń gbà fún yín wọn ò hùwà túbọ̀ ọ̀kọ́ wá ní ọkọ́ wá ní bóyọ̀ wọ́n lè gbà sọ́dọ̀ ìyá ìyá wá gbà sọ́dọ̀ ọgbà ọmọ yẹn sọ́dọ̀ wọ́n tó bá ti wá di pé báyà ìyá ọwá di pé tọ̀ ìyàwó wà kàràbọ́ kan sọ̀rọ̀ ọkọ̀ tó lóun ọ̀gbọ́n ọmọláwọ̀ kọ́ wá kí òwò kó wá sí ọ̀dọ̀ àwọn ìyá tó gba ọmọ tí ìyàwó yẹn bí sọ́dọ̀ wọ́n tó bá jẹ́ pé ọba jẹ́ pé ìyá yẹn ti kó wá nù lé ọkọ ọmọ rẹ̀ báyà yálà kẹ́kẹ́ lọ́sẹ̀ rẹ̀ tó fi kó wá bẹ̀ẹ̀ pẹ̀lú ọmọ ni ìlẹ́tọ̀ àti gbọmọ yẹn tó ti kó lọ́dọ̀ ìyá yẹn yọ padà sọ́dọ̀ ọmọ tó jẹ́ ọmọ rẹ̀ ti ń bẹ́ńlẹ̀ ọkọ ilé yẹn sì ní tẹ́lẹ̀ kò jẹ́bi tí wọ́n fẹ́ ọmọ yẹn rí ó túmọ̀ pé wọ́n dọmọ padà fún ni fún bàbá rẹ̀ àbí fẹ́lòmíì tó jóbìnrin tó jẹ́ pé ibi tó ń gbé tí ó fi gbọmọ yẹn sọ́dọ̀ tó lẹ̀ tọ́nú ẹ̀sìn tí ò ní jẹ́bi tí wọ́n ti mọ kórìíra ọmọ yẹn ilé yìí lọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn hanafiya àti inú masabi imam malik tó pé àwọn ọ̀rọ̀ ilé wọn ní àlàáfíà pẹ̀lú gbígbé àwọn ẹ̀rí wọn yẹ̀wò lọ́tún lọ́sì tó kọ́ lómi pé ọ̀dà kílẹ̀ rí kílẹ̀ rí ni pé ẹ̀ńtẹ́rì bá yé lèyàn mọ̀ sí kíni. lèyàn mọ̀ ń sọ̀rọ̀ fún. lèyàn mọ̀ kó fún tó gbogbo ọ̀nà balọ̀ mẹkáníìkì yẹn sábà ń de kíni wọ́n bọ̀ de tọ̀ bá ní confidence nínú wọn ò ní gbọ́kọ̀ rẹ̀ kalẹ̀ kó yípo. ṣùgbọ́n tó bá wọn kéya pé a tó bá dijọ́ mi tó bá fẹlẹ̀ fún abáyé lẹ́sẹ̀ tó bá ilẹ̀ tó ń gbọ́ tó kẹ́rin ọ̀dà kílá ayà yẹn kéde gbogbo ayà ni wọ́n mọ̀ tọ́ka gbogbo àdìsọ́ mọ̀ tọ́ka mọ̀ tó wọ́n lè ṣe kíni. tó lè wá tó lè wá tó ti gbọ́ yé fúnra rẹ̀ wọ́n fún wọn níwọ̀n bá wọn tó ṣe kíni. ntò nídìí lọ́fà tó fi jẹ́ kí ta ní àwọn afáàsọ báyìí àwọn afáàsọ báyìí kéde kí wọ́n ní ohun tí wọ́n gbé. àwọn ti jọ sọ́tún bí sósì. náà eléyìí nípa àwọn tó jẹ́ obìnrin níwọ̀n bá àsìkò tá a ní àwọn tó jẹ́ ọkùnrin tó lè gbọmọ sọ́dọ̀ alhadini mina rijal àwọn mọ́jẹ̀mú tó ní í ṣe pẹ̀lú tiwọn alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun ni pé kí wọ́n jẹ́ ẹni tó jẹ́ abèèwọ̀ fọmọ tí wọ́n fẹ́ gbà sọ́dọ̀ pàápàá jùlọ ńgbà tó bá jóbìnrin tó tó ṣe kíni obìnrin tó ti ṣe látàlé lórí tẹ̀yìn wọn pé masha allah tó ti jẹ́ grown up girl ó mustahatu obìnrin tó ti tún fẹ́ tọ́ ẹni ọkùnrin tó ti bàlágà tí wọn fojú wò pé máa ah, èyí náà ti fẹ́ di ìyàwó ọkùnrin tí wọn bá gbà sọ̀rọ̀ bọ̀rọ̀ jẹ́ kínni ẹni tó jẹ́ tí ó lè jẹ́ máramu rẹ̀ torí pé ẹni tó bá jẹ́ ibùnú làn tó jẹ́ ọ̀nkù gẹ́gẹ́ bá a sọ fún wa pé àpẹẹsẹ àwọn wa fún ká sọ pé ọmọ tá ànẹ́bí sọ̀láwà sálàm bí kápá ànẹ́bí bímọ kẹ́nìsì lè wọ̀ sálàm wọ́n wá fẹ́ já ọmọ ànẹ́bí sọ́dọ̀ àmúwálà pẹ̀rẹ̀ èyí tó clear ni ìtọ́ta àti mọ̀ pé Ali ọmọ ẹ̀gbọ́n bàbá ànẹ́bì ni bàbá tó bí Ali àti bàbá ànẹ́bì ni wọ́n jọ jẹ́ ọmọ tẹ̀gbọ́ntàbúrò so ọmọ tẹ̀gbọ́ntàbúrò ọmọ tí a sì rí pé ànẹ́bì sọ̀rọ̀ àṣálà ọmọ tó ń bí Fatima Ali òun lè fẹ́ bẹ́ẹ̀ ní làwọn tá ń bẹ láyé lónìí náà yìí ọmọ tí ẹ̀gbọ́n bàbá mi bá bí àbábúrò bàbá mi nísìn lápẹẹrẹ ọmọ tí mi bá bí ó lè fẹ́ eléyẹn ni àwọn tó jẹ́ àwọn ọmọ ìyá wa haúsá wa mọ̀ pé ní awúrẹ́yìn dídá jẹ́bù ìṣẹ̀lẹ̀ sáà nẹ́bí àti alẹ́ rọ́jò lọ àná òníyàn. torí kí ló dé wọ́n lè fẹ́ra wọn torí pé ọmọ ọmọ ńkù ẹni ọmọ ẹ̀gbọ́n bàbá ẹni àbọ̀mọ àbúrò bàbá ẹni sọmọ tẹ́mi bínú gangan lóbìnrin wọn ò lè ṣe iléèwọ̀ rẹ̀ tó bá yà wọ́n fẹ́ sáré ìránṣẹ́ ní nítorí pé wọ́n lè fẹ́ra wọn nígbà wọn ti lè fẹ́ra wọn yẹn wọn ò lè ṣe léèwọ̀ rẹ̀. wọn ò lè ṣe léèwọ̀ rẹ̀ wọn ni ẹni tí ọba gba ọmọ obìnrin sọ́dọ̀ kò ní jẹ́ ibùdó àmì ilé ibẹ̀ torí pé kí ni ọlẹ́tọ̀ fún un láti fẹ́ kọ́ máa jẹ pé a fi ẹ̀pàṣọ kí ni ẹ̀fẹ̀pàṣọ kó ikún àyàfi tó bá jẹ́ pé ọmọ obìnrin tí ènìyàn gbà sọ́dọ̀ nítorí jẹ́ ọmọ ọ̀nkù lọ́fẹ́ gba ọmọ ìyẹn sọ́dọ̀ sójú obìnrin tó ti táàtà ìmọ̀ òkèlè ní tóbi ìbọ̀ wọn ní ọbọ̀lọ̀ jẹ́ pé obìnrin tí ó jẹ́ pé ta bá wò kò tí ì tóbìnrin ó ti láwọn condition a sì páyà fìtínà látọ̀dọ̀ ọ̀nkù ọmọ ọ̀nkù tí ó fẹ́ gbà sọ́dọ̀ yẹn náà so wọ́n torí pé kódà tó bá gbà sọ́dọ̀ ọmọ ọ̀nkù yẹn bá gbà sọ́dọ̀ yọ òun ní ọ̀wà gbàǹgbà tá àárẹ̀ èèyàn kankan mọ́ tọ́lẹ̀tọ̀ tó jẹ́ pé ọmọ ọ̀nkù ló kù òun ní ọ̀wà fi sọ́dọ̀ obìnrin tóun náà bá fọkàn tẹ́ kí ẹ mọ bá ń tọ́jú rẹ̀ tó mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ó ti di pé kò jẹ́ pé direct ó ti di indirect eléyìí ni àwọn àfáà àwọn ṣàfihíyà ànábìlà ni wọ́n sọ kódà àwọn ànábìlà ṣàfihíyà wọ́n sọ pé tá a bá rí mọ́tọ́ bá ká máa ń páyà pé alkọ́ọ̀dì ẹni tó bá jẹ́ dájọ́ òun ni ó yàn pé ọ̀dà ẹjẹ́ ọmọ ọba lọ tó bá wòye sí pé ẹni yóò lè tẹ̀kẹ́ àrẹ láwọn tó lè pé kí wọ́n bóun mójútó lọ́dọ̀ tàbí kí adájọ́ gbà sọ́dọ̀ ara rẹ̀ kó tẹ̀jẹ́ pọ̀rọ̀ mí tún bẹ̀ náà ká lè parí àkórí lẹ́yìn eléyìí àwọn tó jẹ́ àwọn ṣàfihíyà àwọn ní ọmọ ọ̀nkù ọmọ ẹ̀gbọ́n abẹ́ ẹni àbábòrò abẹ́ ẹni sọ́mọ obìnrin tààrẹ ni tí ó gbà àwọn tọ́sí àfọmọ́ ọ̀nkù nìkan lọ́wọ́ àvélébù tọ́jọ́ ọkùnrin ohun tó fi lè mú gbà á òun náà ni pé tẹ́nìyàn bá láwọn ọmọ obìnrin lọ́dọ̀ tọ́jọ́ pé táwọn obìnrin yẹn máa ń bẹnu ilé pẹ̀lú ọmọ nì yóò tijú àti mọ nẹwọ́ ọwọ́kọ́wọ́ sọmọ nì kò ní fẹ́ ní carnal knowledge of eh, ah ó ti yá àwọn alákọ̀wé torí pé ẹlòmíì yà wòlé débi pé ọmọ kátó àti pọmọ tó lè fẹ́ wọn ni a jẹ pé àwọn tí ó jẹ pé wọn jẹ bí ọdẹ láwọn ọmọ tóun náà bínú ilé tóun gbọ́n lè ti ju àwọn ọmọ nì wọn bẹ pẹ̀lú rẹ̀ so wọn ni fàáyìn náà ha tuji alo indahu ma abintihi yóò fi sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n jẹ́ ọmọ púpọ̀ àwọn ọmọ ọmọ jẹ́ security fún ọmọ tó gbà sọ́dọ̀ tòun tàí lẹ́tọ̀ yẹn ibo sì wà nù tẹ́ra albadai àti mogunil murtaj àti alkashaf tí ọmọ jẹ́ bóyá ìparí lórí agbọ́nrin yìí lẹ́nì àti táwọn ìbéèrè mi bá kú mi lẹ̀. òun náà ni pé àwọn màlìkíyà àwọn ní kó tó lè rinlẹ̀ fọkùnrin láti gba ọmọ sọ́dọ̀ lọ́mọ obìnrin ó túmọ̀ kókó dàkọ́ jẹ́ bàbá ọmọ àyìnyẹ̀kú na indahu minan nisa man yuslihu lil akhidona aw lil khadona yóò jẹ́ pé ọkùnrin tó fẹ́ gbọmọ sọ́dọ̀ tó lẹ́tọ̀ọ́ láti gbọmọ sọ́dọ̀ pé ṣé wà lọ bàbá rẹ̀ lóòótọ́ ẹ̀yìn gbọmọ mi gbọmọ mi àwa wò pé tó ní obìnrin lọ́dọ̀ tó jẹ́ pé obìnrin yẹn yẹ ẹni tó dáa tó lè tẹ́kì àwọn ọmọ ni kìí ṣe pò kí obìnrin kìí ṣe obìnrin tí ò lẹ́sìn kìí ṣe ka obìnrin wọn ni kàṣà òjà pé ìyàwó tó fẹ́ lóòótọ́ ah kìí ṣe ìyàwó tó lè wo ọmọ o tó bá ti fẹ́ dìbẹ̀ ìyá ọlọ́mọ kódà kò nídìí kẹ́kọ̀ọ́ obìnrin tẹ́ ẹ ti mọ̀ pé tọ̀ báyìí ni alálùpá ni wọ́n ní yóò áàrì ti róye pé ọkùnrin àbá ọmọ tó fẹ́ gbọmọ sọ́dún náà obìnrin tó ní lọ́dọ̀ níyàwó ọjẹ́ ní tó kọ́ ọwà òkè láti lè tẹ́kì ọmọ àbó sì ní ẹrú tó lè tẹ́kì ọmọ àbí ọkẹ́ gbà yẹn tó jẹ́ mustajara ẹni tí wọ́n gbà pé yọmọ sanwó rẹ̀ tí ọmọ tẹ́kì ọmọ yẹn àbí mùtàbárí ẹni tí wọ́n kàn wò ó pé ìmọ̀ sí ilé ìta àdìsọ́ ń bẹ̀ torí pé àkórí ọ̀rọ̀ yìí náà ọ̀kẹ́nu. ìzákùnmọ́láwọ̀ khairan ọlọ́run bá ní san gbogbo wa ní ẹ̀san olóore àti olùṣọ́ àti olùgbọ́ abẹ́lọ́run gbogbo àwọn ilé tí ó ti ti rí báyìí ọlọ́run bá ní gbé wọn ró gbogbo àwọn tí wọ́n sì jẹ́ ọmọ òrukàn àbí tí wọ́n jẹ́ opó ọlọ́run